àràtàn ọba tí ń rọni lóye ọlọ́run wòlíì sáàmù olúwalọ́ ọlọ́run tó torí ẹni tí ó sùn wọ́n ṣe ẹ ṣé bàbá. thank you ọ̀run wọn ṣe. máa gbéga ní tèmi ò máa gbéga. ilé mi gbéga ẹbí mi gbéga ara mi gbéga. kí ló ṣe mí tèmi ò ní gbéga. igi tó ń gbéga afẹ́fẹ́ gbéga ẹranko gbéga. kí ló ṣe mí tèmi ò ní gbéga. máa gbéga ní tèmi ò máa gbéga. èmi á gbéga ní tèmi ò ní. kì síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀. gbọ́ fresh fm àwọn akọ one oh five point nine fm àwọn akọ mo ló ta sọ́sẹ̀ máa yẹ mú rọ̀ àwọn akọ ìròyìn àsìkò lóríṣiríṣi àwọn akọ mẹ́ta tún mẹ́ta náà gbẹ̀yìn níbẹ̀ ẹ̀fí sẹ̀ àwọn akọ one oh five point nine fm ọ̀dà àwọn akọ ní kẹ́fílẹ̀ sí ibẹ̀ làwọn gbọ́. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o eh, eh, eh. lórí fresh fm tó kílẹ̀ falafala ògidì káàkiri àgbáyé. Oyè lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine kò ṣe bòmílà kò dẹ̀ ṣe ta mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh ajá balẹ̀. ni fún orúkọ rẹ ìyìnmọ́ ni a mọ̀ yàn á sì mọ̀ kì ọ́ a mọ̀ sìn ọ́ nígbà gbogbo adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun o fún ìdásí rẹ fún ààbò rẹ àwa ọmọ ọkọ kìkì rẹ ni torí pé ìwọ náà ló ń dá wa nídè ìwọ ló ń fi àánú gbà wá lọ́ọ̀ jẹ́ kí ọ̀tá ó yọ̀ wá ògo ni fún orúkọ rẹ a kú ojúmọ́ o a kú ojúmọ́ mọ́ ah, ah. orí. ògo <laughs> ògo ìyìn àti ògo àti ògo hmm. ni a mọ̀ fún olúwa ọba àti ọlá pẹ̀lú torí pé ẹni tí ọlá yẹ tọ́lá tọ́ sí ni hmm. a kú ojúmọ́ a kú ojúmọ́ mọ́ a kú ojúmọ́ mọ́ ká mọ̀ pọ́júmọ́ ọlá ń bi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa ká sì mọ̀ kí yín pé ojúmọ́ ọlá ká mọ̀ kí yín ní ti ojúmọ́ àlàáfíà ìbùkún rẹpẹtẹ kó máa jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ wa àmín lọ́jọ́ àìkú Sunday eléyìí tó gbẹ̀yìn ní inú oṣù kejì ẹgbẹ̀wá dúró lé méjìlélógún ìkànnì fresh fm láti ń kíyìn o ilé orin challenge nílùú ìbàdàn pẹ̀lú àkọ́tún ètò ajá balẹ̀ ìròyìn ajá balẹ̀ tó ń tiwé ìròyìn tó bá bá wa wá sóde tó jẹ́ ti ojoojúmọ́ ilẹ̀ wa tó sì jẹ́ pé mẹ́rin iná tó ní tòní oko tẹ̀tí o ìwé ìròyìn ti sunday tribune ọwá sunday vanguard ọwá sunday punch kò gbẹ́yìn bẹ́ẹ̀ ni ìwé ìròyìn ti sunday sun onóòwò wọ́n ràn wọ́n jọ kọ́ wọ́n rìn ní ní ìlànà kárìn àpọ̀ ìyẹni ìyẹni orí àtọrùn àwa náà wá gbé bọ́dì àwa gbá wọn mú a sì wá wọn tú iṣu rẹ̀ désàlẹ̀ kòkò. bẹ́ẹ̀ o. Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ̀gbẹ̀yọ̀ mọ̀mí G.O. mọ̀mí J.P ká máa fún yín tuntun àjẹ́ àbálẹ̀. ojúmọ́ tó ti mọ́ ọ̀yẹ́ là pérégede ojúmọ́ tó mọ́ wa lé ní o mọ́ wa sí rẹ̀ ọ̀yẹ́ tó là lónìí yóò là wá sí ire gbogbo ni à ń kí yín pẹ́ kú ojúmọ́ à ń kí yín pẹ́ káàárọ̀ gbogbo ládéládé gbogbo lóyè lóyè gbogbo ọ̀tọ̀ òkòló lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà etí gbogbo tó tún láǹfààní láti gbọ́ wa láàárọ̀ yìí gbogbo yín pátápátá òun náà la kí o láì dẹ́nìkan sí iṣẹ́ wa ni òwò wa ni ó tẹ́ wa lọ́rùn láti máa ṣe ó sì tẹ́ ẹ̀yin náà lọ́rùn láti máa gbọ́ àtúntì wa dé gẹ́gẹ́ bí ìṣe ajá balẹ̀ ròyìn olóbalẹ̀ bàgẹ́ sórí afẹ́fẹ́ rédíò fresh one zero five dot nine ilé orin challenge ńbàdàn ibẹ̀ la gún wá síbi ọlọ́ba. Si lẹ́ni tí í ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù keje ọdún 2022 òní lọ́jọ́ àìkú Sunday ọjọ́ ìsinmi ni gbogbo wa pátápátá a ní ìsinmi ayọ̀ ọba òkè kò ní ṣe ti òní yìí lẹ́yọ̀kan ṣoṣo tó kù fún gbogbo wa lókè pẹ́ ìwé ìròyìn Sunday Punch àti ìwé ìròyìn Sunday Sun oníbẹ̀ lákàtà tèmi Waheed Akíntáyọ̀ ńlọkọ̀ mi tí gbogbo yín mọ̀ sí ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà bí ó ṣe àwọn àgbérùgbésọ̀ eléyìí tí wọ́n gbé karí àwọn àkòrí lọ́lọ́kanjọ̀kan èjèèjì tí wọ́n pàtẹ sínú àwọn ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin ta kó wá ságbó ìròyìn àjá balẹ̀ ẹ̀já bẹ̀rẹ̀ sí ní máa tẹ́ pẹpẹ rẹ̀ sétìgbọ̀yìn lọ́kọ̀ọ̀kan èjèèjì ká tó wá bọ́ sí ojú ọ̀gbagadé ìròyìn gangan. ọ̀dà tó bá ṣe wípé àwọn àgbẹ̀rù gbẹ́sọ̀ àwọn fìlà òun gèlè ìròyìn àjá balẹ̀ ńlẹ̀ bá fi akọ́kọ́ sí bá a ti sí àwa náà ò ní tẹ̀tì o láti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú torí pé gangan ni yọ̀ bẹ́ẹ̀ ní ìta gbangba àwọn ìròyìn ti Sunday Vanguard ní ìròyìn kan wà tó ní ṣe pẹ̀lú tí ń bá ilẹ̀ wa Nàìjíríà fínra lọ́wọ́lọ́wọ́ ẹ̀ sì pé kínní ọ̀rọ̀ epo bẹntiró yìí mọ̀mọ́ ni o tó ṣe wípé tẹrú tọmọ tó nílé tàlejò iná ní ké egbe e àti ari bó ló ṣe wá tún lọ yìí ní orí ọ̀rọ̀ epo bẹntiró wọ́n wípé àwọn àjọ NUPENG wọ́n ti wá fún àwọn ẹgbẹ́ òǹtajà epo bẹntiró ní gbèdéke wákàtí mẹ́rìnléní ogún wípé láàrin wákàtí mẹ́rìnlélógún síbi tá a wà yìí tá ẹ̀ bá jẹ́ kí ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ni máa ṣojú mímu kí ohun gbogbo kó padà bọ̀ sípò àwọn ọba yín mú nǹkan lẹ̀ ni àwọn àjọ nupeng wí fún àwọn ẹgbẹ́ òǹtajà epo bẹntiró wọ́n wípé torí wípé tí àwọn kún àwọn èèyàn já wọn sinmi láàrin ìlú gbogbo ìpínlẹ̀ tí mẹ́ni abíòrù lórílẹ̀‐èdè wa nàìjíríà iná ni wọ́n ń ké igbe ìmúrora lórí ọ̀rọ̀ epo bẹntiró wọ́n pé kí ló dé ṣe é fẹ́ fi òókì kún oko àwọn ni ó ń bẹ nínú ìwé ìròyìn tá a pè ní Sunday Vanguard tó jáde fún tòní. gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló kà ń kó ròyìn yẹn nínú eléyìí tí wọ́n ti ń ṣe ní àlàyé pé nopenge wọ́n ní wọ́n ti fi gbèdéke lélẹ̀ fún àwọn alágbàtà epo rọ̀bì pé ní kíákíá kí wọ́n dá padà bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ o àlékún eléyìí tí wọ́n fi sí orí owó tí wọ́n ń ta jálá epo bẹtiró nílẹ̀ wa Nàìjíríà àti bí kinní ọ̀hún bó ti ṣe wá di mí eégún o tó jẹ́ wípé ọ̀wọ́n gógó òun náà ni epo bẹntiródà o lórílẹ̀‐èdè nàìjíríà ìwé ìròyìn Sunday Punch jábọ̀ rẹ̀ náà ojú ìwé kẹjọ òní wọ́n fi ìròyìn yẹn sọ̀dọ́ sí ṣẹ̀wárí ìròyìn kan náà tún wà tó jẹ́ pé gbajúgbajà ni kódà gàdàgbà gàdàgbà òní wọ́n tẹ́ pẹpẹ ìròyìn yẹn sójúde ìwé ìròyìn Sunday Punch wọ́n ní òfin tó ń ti ìlànà tuntun tó ní í ṣe pẹ̀lú ti ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó ti gba ìbuwọ́lù ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè yìí ajagun gbébọn ti Muhammadu Buhari wọ́n ní náà lọ́fà o tí àjọ lómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò nílẹ̀ wa Nàìjíríà tí wọ́n fi sún àwọn ọjọ́ tó ń ti àkókò tí ètò ìdìbò gbogbogbò fún ti ọdún 2023 eléyìí tí yóò gbéra sọ kódà àjọ INEC wọ́n ti ṣe ní àlàyé wọn ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù keje òun náà ni ètò ìdìbò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni ọmọ wáyé ò bá di ọdún 2023 kódà ẹni tí í ṣe alága àpapọ̀ fún àjọ INEC ó fò tẹ́lẹ̀ oníṣẹ́ rí wípé à ń fi àbájáde èsì ìdìbò sọwọ́ ní ìlànà ti orí ẹ̀rọ ayélujára ó ṣeéṣe láwọn agbègbè bíi ẹgbẹ̀rún mẹ́rin ó dín ní ọgọ́sàn one hundred and seventy six thousand àkòrí ìròyìn mọ́ mẹ́nubà gàdàgbà gàdàgbà ó ní pẹpẹ rẹ̀ sójúde wéròyìn Sunday Punch ẹ̀kúnrẹ́rẹ́ ojú ìwé kẹta ó ń lajà balẹ̀ ìròyìn ó ti já sí yín létí. àjà balẹ̀ ìròyìn ní ń já sí yín létí pẹ̀lú ìròyìn tó ní í ṣe pẹ̀lú agbo òṣèlú nínú ìwé ìròyìn ti Sunday Tribune ó ní ìròyìn ọ̀hún wà ó ti hàn wípé àjọ elétò òdìbò nílẹ̀ yìí wọ́n ti múra tán o wọ́n múra tán láti tètè sá eré ìje fún ti ètò òdìbò gbogbogbò èyí tí ń bọ̀ ní ọdún 2023 wọ́n pé kò sí ti yẹ ohun gbogbo yóò kú mú ni bí ìdodo ẹ̀fọn ta lẹ́ni ọ́ sọ̀rọ̀ àfikádẹ́nu ìwé ìròyìn ti Sunday Tribune tó jáde fún tòní tó bá jẹ́ ti ọ̀rọ̀ ètò ìdìbò ọdún 2023 ni ilẹ̀ wẹ̀ o nínú ìwé ìròyìn ti Sunday Tribune níbi tí ẹni tí ó ti gbà kan rí jẹ́ igbákejì ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ìyún Àtíkù Abubakar tóun náà ti ń rọ gbogbo àwọn ọ̀dọ́ wípé ẹ̀gbọ́n àìsí ń bẹ̀ láì bá wọn dá sí ẹ̀yin ọ̀dọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́kùnrin lóbìnrin ẹgbórí jáde ẹgbẹ́nu sí ẹgbórí wọlé ẹ̀yin náà ẹ ta kàngbọ̀n nínú nǹkan kan àti nǹkan kan kódà bẹ́ẹ̀ bá lè sọ pé ipò ààrẹ lẹ bá ń lọ fún òun gan fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín torí pé ẹ̀yin ni ògo orílẹ̀-èdè wa nàìjíríà lẹ́yìn wá ọ̀la ìwé ìròyìn ti Sunday Tribune ló gbé e gẹ́ngẹ́. lára àwọn ìròyìn tó tún jẹ́ gbajúgbajà tó jáde fún tòní nínú gbogbo àwọn ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà èyí tá a kó wá dé lórí ìròyìn àjábalẹ̀ òun náà láti rí ìròyìn kan eléyìí tí ń fìdí rẹ̀ múlẹ̀ wípé Àtíkù Abubakar wọn ló ṣe àbẹ̀wò sọ́dọ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹni tó ti fi gbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀ wa Nàìjíríà wọn ló sì fi ọwọ́ gbáyà ó pé àyà eléyìí tóun fọwọ́ sọ ẹran lòun fọwọ́ sọ kì í ṣe gun o ó dáhùn lójú gbangba wípé òun tẹ́wọ́ gba tíkẹ́ẹ̀tì láti díje dupò ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ìyún PDP bíròyìn yẹn bó ṣe wà lójúwé kẹjọ nínú ìwé Sunday Sun bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun ni Sunday Punch náà jábọ̀ rẹ̀ ojúwé kẹta òun làwọn fi sọ̀dọ́ sí i ṣẹ̀wárí ní ti agbo òṣèlú bákan náà ìròyìn tún wà ń bẹ̀ ìyún lójú ìwé karùn-ún nínú ìwé Sunday Punch níbi tí Chidoka tó gbẹ́la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kéke ó ní Jonathan òun fúnra lára rẹ̀ ó ní ẹnu láti fi sọ̀rọ̀ kí ẹnikẹ́ni kọ́mọ́ gba ẹnu Jonathan sọ̀rọ̀ kí ẹnikẹ́ni kọ́mọ́ sì wọ́ Jonathan o sínú ọ̀rọ̀ pé a díje dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2023 Chidoka ló sọ̀rọ̀ ìwé ìròyìn Sunday Punch jábọ̀ rẹ̀ bàbá tí ń tẹ̀wájú ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. orí ọrùn jẹ́ǹyà sí abala ètò ẹ̀kọ́ inú ìwé ìròyìn ti Sunday Vanguard ló sì hmm. wà o ní ìta gbangba rẹ̀ ni lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ ASUU wọ́n wí pé Mm, lórí ọ̀rọ̀ yẹn sálódì èyí tí ó wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ní tí ó yanjú ẹ̀ wọ́n pẹ́ ẹ̀ mọ́ ni ẹ̀yọ́ ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n láfùgbà táwọn bá tó tẹ́wọ́ gbọ́ gba tírílíọ̀nù kan náírà láì ṣẹ́kù éèpìn ni lọ́wọ́ ìjọba àpapọ̀ wọ́n ní ilẹ̀ kú ake kò rí bẹ́ẹ̀ báyìí ish kọ́ máa lo bẹ́ẹ̀ ni o ìyanṣẹ́lódì ìta gbangba àwọn ìròyìn ti Sunday Vanguard mọ̀ká ìròyìn yẹn mọ́ bẹ́ẹ̀ dákun yẹn ń jó mọ́ ni. jo ìyàwó ẹ̀dá nígbàtí àwọn àjọ elétò òdìbò lẹwa nàìjíríà mú ìkìlọ̀ sọ́wọ́ sí aṣíwájú bọ́lá ahmed tinubu wọ́n mú ìkìlọ̀ ṣọwọ́ sí ẹni tó ti fìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà tẹ́lẹ̀ rí alhaji atiku abubakar àti àwọn míì wọ́n pe ẹlọ́rẹ̀ẹ́ wá bí wọ́n sí o tọ́bajẹ́ lórí ọ̀rọ̀ pa ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ètò ìpolongo òdìbò látàrí ìpalẹ̀mọ́ ti ètò ìdìbò gbogbogbò ọdún twenty twenty three ẹ wá fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ láìsí pa àti sọ wípé ó ti yá àti ṣìyìn lẹ̀ ẹ má dán wò ẹ má gbé gbèsè tó kọjá ntàjọ elétò ìdìbò tọba ní ẹgbẹ́ o torí pé ó lè wù ú àjọ elétò ìdìbò ló wí ìbẹ́ ìwé ìròyìn tá a pè ní Sunday Vanguard kọsà ìwà nínú Sunday Tribune. ṣébáṣébá òun náà ni gbogbo àwọn ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní lókun o fún ìròyìn tó ní ṣe nípa ti òṣèlú wọn nínú ìgbáradì sílẹ̀ fẹ́tọ̀ ìdìbò gbogbogbò tí ó wáyé ńlẹ̀ Nàìjíríà lọ́dún 2023 àwọn ọ̀dọ́ láti ẹkùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀ wa Nàìjíríà wọ́n ní wọ́n yabo ìlú Èkó fún ìpolongo ti Yàyà Bello láti díje dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyún bẹ lójú ìwé kẹtàdínlọ́gbọ̀n nínú ìwé ìròyìn Sunday Sun tó jáde fún ti àárọ̀ yìí ẹ̀wájá kù lórí yẹn ká tún ta kọ́sọ́ bọ́ sínú ìwé ìròyìn Sunday Punch ìròyìn yẹn gbéra sọ láti ojú ìwé kẹrìnlá ó sàn títí di ojú ìwé kẹẹ̀dógún bẹ̀ níbi tí Sowore tó gbé sọ̀rọ̀ ó bá pa òun bẹ́ẹ̀ pa Sunday Igboho àti Nnamdi Kanu kò lè fi òpin sí àràn kan fún ètò ìṣèjọba rere o lórílẹ̀‐èdè Nàìjíríà Ṣòwòrẹ́ ló sọ̀rọ̀ ìwé ìròyìn Sunday Punch jábọ̀ rẹ̀ bákan náà lórí ìròyìn tó ní í ṣe pẹ̀lú ti agbo ètò ẹ̀kọ́ wọ́n ní àwọn tí wọ́n jẹ́ olùkọ́ lọ́gbà ilé ẹ̀kọ́ gíga fásitì yíká orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ ẹgbẹ́ wọn eléyìí tá a mọ̀ sí ASUU tí wọ́n wo iṣẹ́ níran wọ́n pé wọ́n ó ṣèpàdé papọ̀ pẹ̀lú Ngige àtàwọn míì tó bá di ọjọ́ ìṣẹ́gun Tuesday ojúwe karùn-ún nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tààrọ̀ ibẹ̀ ni wọ́n pàtẹ́rò yẹn sí. kó tó rí i pé a fa àgbébọ́dì mọ́ lọ sójú ọjà lọ́rọ̀ epo lówó ń tá a gbé kárí làárẹ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti ìgbìmọ̀ alákòóso rẹ̀ ni ọmọ sọ wípé ẹ wò ó kẹ́nikẹ́ni ọmọ fojú sí ibi tí ọ̀nà ò sí o ibi tí ọ̀nà bá wà ẹnikẹ́ni ti mọ nírètí ń tọ́ bá dáa lórí wípé ta ni ó díje dupò ààrẹ lọ́dún 2023 gbogbo ẹni ilé bá mú náà làárẹ̀ fọwọ́ sí ìyẹn bẹ́ẹ̀ àwògede ń gbé ààrẹ tó wá sọ̀rọ̀ ó fi ọwọ́ ọ̀dánilójú rẹ̀ gba ẹran láyà yàtọ̀ sí egungun lórí ọ̀rọ̀ mímú ìgbéga bá orílẹ̀-èdè wa nàìjíríà nípa ètò okòòwò ó wípé gbogbo ohun tí ọba gbà iná ni òun ò fún kóhun tó kúrò lórí àpèrè fún ti sáà ẹlẹ́ẹ̀kejì yìí ẹ̀rí eku ọmọ kébí eku ẹyẹ ọmọ ké bí ẹyẹ ọ̀nìyàn ọmọ fọ̀n bí ọ̀nìyàn tọba sọ wípé láti mú àgbéga bá ètò ọrọ̀ ajé ni ní orílẹ̀-èdè wa nàìjíríà ọmọ nínú ìwé ìròyìn ti Sunday Tribune tó ń ti Sunday Vanguard. ká tó kọjá lọ sójú ọjà ẹja tún sáré bá tètè tí àwọn àkòrí ìròyìn míì ta gan ni rẹ̀ wọ́n ní látàrí làásìgbò eléyìí ti wáyé láàrin orílẹ̀-èdè Russia àti orílẹ̀-èdè Ukraine ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní wọ́n kó àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń bẹ ní Ukraine láti pàṣẹ orílẹ̀-èdè Poland bẹ́ẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ìròyìn Sunday Sun bí wọ́n ṣe jábọ̀ ròyìn ẹ̀ tí wọ́n fi sọ̀dọ̀ sójú ìwé kẹta ń bẹ̀ ìwé ìròyìn Sunday Punch náà kọ ìròyìn tó ní ṣe pẹ̀lú làásìgbò ọ̀hún o eléyìí tí ń wáyé láàrin orílẹ̀-èdè Russia àti orílẹ̀-èdè Ukraine wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti pàṣẹ fáwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí wọ́n ń ṣe làálàá láti sá àsálà fún ẹ̀mí wọn kúrò ní orílẹ̀-èdè Ukraine ìjọba ti pé àwọn ẹnubodè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè Poland ní kí wọ́n mọ̀ sá lọ kódà bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n pé nǹkan bíi ọgọ́rùn-ún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti lórí ọ̀fẹ́ láti mórí bọ́ kúrò nínú làásìgbò ọ̀hún ṣẹ̀wárí lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní nǹkan bíi túwìtì iyún àtẹ̀jáde àtẹ̀jíṣẹ́ orí ẹ̀rọ ayélujára lágbọ́n ti kàn ní ìbánidọ́rẹ̀ẹ́ abẹ́yẹfò tá a mọ̀ sí Twitter eléyìí ti ń lọ bíi mílíọ̀nù méjì àtààbọ̀ ó dín pẹ́sẹ́pẹ́sẹ́ wọ́n ní náà ni àwọn èèyàn dòṣùrù rẹ̀ bó ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà láti pè wọ́n sí àkíyèsí pé ẹ lọ́ọ́ rèé gbà wọ́n ẹ ra wọ́n kalẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà eléyìí tí wọ́n ti tàn sórílẹ̀-èdè Ukraine ẹ̀wọ́n náà o kẹ́ ẹ kó wọn kúrò ńbẹ̀ ìwé ìròyìn Sunday Punch jábọ̀ rẹ̀ ojú ìwé kẹta oníròyìn yẹn ti gbéra sọ ọ̀sán títí di ojú ìwé karùn-ún bẹ́ẹ̀ bí ó ṣe ká gbéra ká kọjá lọ sójú ọjà ọmọ alájẹ ni wàá fẹ́ gbégbá jẹ́ kárí ká lọ kádé pàápàá bá bá padà dé lójú ọ̀gbagadè ìròyìn ajá balẹ̀ lẹ́ẹ̀tì bá wa lórí rédíò fresh nílẹ̀ ìbàdàn ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ àkìlọ̀ ọjọ́ ìbílẹ̀ ọjọ́ pàtàkì mà ní. ọjọ́ àbí ni wàsákọ́ ẹni ìtàn olùṣègùn bámidélé eob ló fẹ́ ṣọjọ́ òbí a ó bá ṣe ní talárinrin ni kágbálù kágbàjọ bá ṣàjọyọ̀ kábà gbégbá ọpẹ́ eob all white birthday bash gbogbo àwọn olólùfẹ́ eob jákèjádò orílẹ̀-èdè àgbáyé la máa péjú papọ̀ sínú gbọ̀ngàn jọgọ́ center nígbà tá a bá ń ṣayẹyẹ ọjọ́ ìbí pẹ̀lú filọ́lẹ̀ motivational album ayẹyẹ ọpẹ́ ni tí ó mìlú bàdàn títì ọ̀pọ̀ olórin òṣèré friday adẹ́nipẹ̀kẹ́ ni lájọ mílíkì papọ̀ nínú gbọ̀ngàn jọ́gọ̀ ní monday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì february twenty eight tó jẹ́ àyájọ́ ọjọ́ bí obì gangan aago mẹ́ta ọ̀sán ni red carpet yóò bẹ̀rẹ̀ káàdì yóò sì gbòòrè gẹ̀dígẹ̀ láago mẹ́rin ọ̀sán ọ̀mọ̀wé ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà lólùgbàlejò àgbà láti gba tẹ́bù sílẹ̀ nínú gbọ̀ngàn jọ́gọ̀ lọ́jọ́ náà ní zero eight zero five six six eight three one seven eight ẹni ètò olùṣègùn bámidélé all white birthday bash eob multi concept nigeria limited ló pákéjì ẹ̀. Corruption in any form, like misuse of public fund, fraud, or bribery, is a major obstacle to economic development and good governance. Thus, it must be curbed. Oyo State Anti Corruption Agency, Oyaka, is calling on us all to join hands with her to make Oyo State free of corrupt practices by sending in petitions, and they shall be treated with total confidentiality. Submit your petitions to the following Oyaka offices Oyaka Head Office at quarter 473, Fajimi Street, Agodi GRA. Ibadan. Owode Union Bank Building, Owode Oyo. Number 12, Tokataya Street, Tara area, Ogbomosho, Opposite VIO office, Niwerua Ibadan Road. Akpenite, number 7, Fowewe Street. Opposite Fowewe Islamic School, Shaki. Oyaka website is www.oyaka.ng. For Oyo State to grow, we, we must speak out to, to fight corruption. corruption. This message is from the Oyo State Anti Corruption Agency, Oyaka. 52 solid weeks of divine eternal providence by Jehovah Jireh. Be at the first Bemi War in 2022, February 28, the last Monday in February, 7 a.m. to 3 p.m. at the Power of Restoration Land with God. Àkókò to to tẹ̀wọ́ gba ìlérí ọlọ́jọ́ pípẹ́ yẹn bọ́ba bẹ sahara wò bó ti wí ìwọ làbẹ̀wò ìmúṣẹ ìlérí kan níbẹ̀ mi wà àkọ́kọ́ lọ́dún twenty twenty ọjọ́ ajé tó kẹ́yìn oṣù kejì òun lásìbẹ̀ ọwọ́ tásì crossover wọ march one pẹ̀lú ìṣòro lálẹ́ february 28. eight ṣe bọ́lọ̀ papa authority tó ṣe ọ̀run sílẹ̀ gbaragada gbaragada fún ni ṣebí jehova ńlá tó fi wà láàyè tiẹ̀ takọ́bí ẹ̀ àti ẹ̀mímọ́ ẹ̀ tó etí lẹ́yìn tí ń bá fi ṣe ni ló fi jẹ́ pé dandan ní kìlì o aago méje àárọ̀ oníbẹ̀mí wò ń àbáṣọ̀rọ̀ lọ́jọ́ mẹ́ta òní ó ṣáájú bẹ̀mí wò ní twenty three twenty four àti twenty five tásì crossover wọ march one pẹ̀lú ìṣòro lálẹ́ february twenty eight ìpele yìí hẹ̀rẹ̀ ń tẹ̀ kàmọ́mọ́ àṣẹ wíbẹ̀ ṣẹbẹ̀ ó mú yanyan sí ni lẹ́nu tani lẹ́nu wòlíì ajínrere jẹ́ òwádìí òye jp onítèmi fóònù tó promise mi ńkọ́. Ah, má wọrí olólùfẹ́ mi tí n bá ti gbowó iṣẹ́ tí mo ṣe fóònù tó wà pa ni màá rà fún ọ. bó o ṣe promise ẹ lásìkò valentine lọ́dún tó kọjá nìyẹn tó fọ̀rọ̀ dídùn bó mọ́lẹ̀. wo arábìnrin má gbà fún ọjà ẹ àkókò ọjọ́ olólùfẹ́ ti wọlé dé tọdún ìtúsára ọ̀tọ̀ tecno pẹ̀lú laplace fẹ́ fìfẹ́ hàn fáwọn ojúlówó oníbàárà wọn bẹ̀rẹ̀ láti february fresh títí di february twenty eight twenty twenty two níbi tí gbogbo oníbàárà tó bá ti ra spark eight series pofa series and pop series yóò ti láǹfààní four thousand discount lórí ọjà tó bá rà àtàwọn oríṣiríṣi ẹ̀bùn míì láàárín àyájọ́ ọjọ́ valentine time àṣekágbà ríyá olùkọ́lójú yóò wáyé ní twenty fifth february twenty twenty two pẹ̀lú mèdè fúnmi martins àti olólùfẹ́ rẹ̀ afis ọwọ́ tí wọ́n sì mọ̀ fún àwọn olórí oníbàárà tọkọtaya lẹ́bùn lójúkọ́lójú grand finale ọjọ́ àṣekágbà ẹni tó bá gbégbá ọlọ́kẹ́ yọ jẹ̀bù ńlá yóò tún lọ jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ ní four star hotel kàn sí iléeṣẹ́ wọn tó wà ní number nine àti number eleven queen elizabeth road opposite group medical hospital mọ́kọ́lá ìbàdàn àti ní shop c four two kókó mall dùgbẹ́ ìbàdàn telephone zero eight one three two three seven five six six six la pla let's go there. Let's go there balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn tàbí ṣùgbọ́n ò sí ń bẹ̀ tó bá jẹ́ tí ìròyìn ajá balẹ̀ kan ní Fresh FM ni ẹ wò ó ó dúró déédéé o ó dúró tán ó dúró gbangba gidigba kò ní àṣàwọ̀ kì í pàkúta lẹ́nu léyìí táyì náà sì mọ̀ wípé eégún tí ó ṣe bíi lébè kò tí ì wọ̀ gbalẹ̀ ó sì lè wọ̀ gbalẹ̀ láti jẹ́ pé ìkànnì Fresh FM òkè lọ́wọ́ o kò ní í jábọ́ láéláé òrìṣà tí ó ṣe bí ògún lágbẹ̀dẹ níbo kò sólúwẹ̀ bẹ́ẹ̀ ni kò sírú iyọ̀ ní irú irú irú kan láwùjọ òkúta bẹ́ẹ̀ ni kò sí irú iyọ̀ láwùjọ èpẹ̀ kò sí lánàá kò hmm. sí lónìí kò sí hmm, lè sí lọ́la. Hmm. bọ́bá ti wáyà ẹjẹ́ àgbà kò ti yá ni torí wípé ntọ́ ti yá kan kì í pẹ́ mọ́ adéáfún là ń tètè ọ̀rẹ́ ọwọ́ ọ̀bọ̀rẹ́ rẹ lọ́kọ ọ̀rẹ́ tèmi níyàwó <laughs> là ń tètè àtọkọ àtìyàwó ah. ọ̀rẹ́ orí àtọrùn ni wọ́n. àwọn èèyàn wa náà ni wọ́n. Hmm. Hmm. tọ́ba ti wá rí bẹ́ẹ̀ ìwé ìròyìn ti Sunday Tribune tó ń ti Sunday Vanguard ti ń bẹ ní ọwọ́ tèmi èmi yóò ṣíde ń bí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo bẹntiró èyí tí ń bá ilẹ̀ wa Nàìjíríà fínra tó sì jẹ́ wípé kọ̀sẹ́ntì ọ̀kan o kọ́lọ́ mọ̀ jẹ́ kíbi ọ̀kan wá ó sì tètè bá wa bu tútù sí ni kókó sí àwọn tí wọ́n gbágbára lọ́wọ́ kí wọ́n gbágbára lẹ̀ kókó sí wọn nínú ìta gbangba àwọn ìròyìn ti Sunday Vanguard ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìkìlọ̀ àti ìgbèdéke tí àjọ NUPENG tí wọ́n fún àwọn ẹgbẹ́ òǹtajà epo bẹntiró wípé àwọn ò fún wọn o kọjá wákàtí mẹ́rìnléní ogún láti lọ rè wá nǹkan ṣe sí gbogbo kùdìẹ̀kùdìẹ̀ èyí tó jẹ́ kí wọ́n mú epo bẹntiró kówó rẹ̀ kó gbéra fùkẹ̀ kọ́wádìí tí yóò di ọ̀wọ́n gógó tó di ìmí eégún fún àwọn èèyàn láti rírà láti rílò láàrin ìlú ní àná ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé àwọn ẹgbẹ́ àwọn àjọ nupengi nílẹ̀ wa nàìjíríà wọ́n pe wọ́n pe ìsàkọ̀tún wọ́n pe ìsàkùsì wọ́n pe bíríkótó wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìpàdé ìsínwó ìkòròwò ohun tí abádìjọrò gígùn nímọ̀ gùn o àti wípé ìlànà mọ́fi oko omi sọ̀nà ọjọ́ kan ni àákọ́ ni wọ́n mọ̀ fífi ìkìlọ̀ yìí léde nígbà tí wọ́n parí ìpàdé gbogbo bí nǹkan ṣe ń lọ ní àwọn ìpínlẹ̀ tí ń bẹ ní èdè wa Nàìjíríà àti bí etí wọ́n ti ṣe kún ni wọ́n pe ìpàdé ọ̀hún ní nǹkan bí aago méjì àbọ̀ ní ọ̀sán àná ọjọ́ àbámẹ́ta sátidé wọ́n pe ìrọ́kùkù kẹ̀kẹ́ ẹ̀ mọ̀jẹ̀ àmọ́ wòran kọ̀mọ̀yẹ́ ọmọ lọ báyìí àwọn ará abí tí wọ́n jẹ́ ẹgbẹ́ òǹtajà epo bẹntiró ẹ mọ̀mọ̀ jẹ́ wọn tó fi ókì kún ọkọ̀ máa lọ́wọ́ wọn mọ̀mọ̀ bá nǹkan kan jẹ́ máa lọ́wọ́ torí wípé bí bá ń bẹ́tù orí àmọ́ ra wo ẹni tí ó léwájú ìpàdé wọn tí í ṣe ààrẹ fún àjọ NUPENG lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti ẹni tó tún ṣe akọ̀wé àpapọ̀ wọn ọmọọba William Apporea náà ni ó fi ọ̀rọ̀ léde àti Afọlábí Ọláwálé tí gbogbo wọn jẹ́ abẹnugan fún àwọn àjọ NUPENG wọ́n pe ní olúùlú rẹ̀ wà nílùú Àbújá ní ìpàdé ọ̀hún ti kò lánàá tí wọ́n sì ń ṣe láwẹ́láwẹ́ wọ́n pe gbogbo ìwé ibi tí nǹkan dé dúró ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n ti fi ṣọwọ́ tí àjọ NUPENG wọ́n ní ẹ̀ sì kóka orí tábìlì wọn báyìí tọ́ga gègèrè gègèrè wọ́n ní ẹ̀ ń pèsè tìrì iṣẹ́ tìrì ní ìpínlẹ̀ Ondo nta àgbọ́rè ntí ẹ̀ fi sọwọ́ sí wa rè ní ìpínlẹ̀ Kebbi ní ìpínlẹ̀ Kogi ní ìpínlẹ̀ Sokoto ní ìpínlẹ̀ Nasarawa ní ìpínlẹ̀ Katsina ní ìpínlẹ̀ Taraba ní ìpínlẹ̀ ogun? ní ìpínlẹ̀ Èkó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní wọ́n ń ṣe láwẹ́láwẹ́láwẹ́ pé kí n lọ́wọ́ á dé ṣé bó ti yọ orí rèé ẹ̀yin àìgbé òǹtàjẹ́ epo bẹntiró kí gangan ẹni tẹ́ ẹ fẹ́ gbà tó fi wá di wípé ẹ jẹ́ wọ́n sọ ìjọba ló kọ àti àjọ nupeng ni wípé owó tá ẹ lọ rèé gbélé orí owó epo tá ẹ fi jẹ́ òpèlémọ kọ́ fún àwọn aráàlú ní rírà ẹ tètè dá padà sí ojú nọ́mà bó ṣe wà tẹ́lẹ̀ o à ń ti epo mọ́nú kòtò àjẹ́ wọ́n já epo kalẹ̀ nínú ọkọ̀ etí ẹ wá mú pọ̀n láti bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn ó ti yẹ kó tó gẹ́ ó ti yẹ kó tó gẹ́ o ní báyìí o nítorí pé àwọn ò tí ì sọ̀rọ̀ ọ̀gbẹ́ni Afọlábí ní sọ̀rọ̀ ohun tó tún jẹ́ ọ̀kan lára àwọn abẹnugan ti àjọ NUPENG bóyá torí àìsọ̀rọ̀ ká ẹ ti tètè mọ̀ wípé kò tí a lọ́rùn etí wá sì kún ńlọ́jọ́ dàbí gbà wípé ẹ sì rọra ń jẹ́ lọ ẹ ń jẹ mọ̀lá yín lọ tẹ̀sí ń fi ara ní àwọn kan àwọn ti wá sọ̀rọ̀ báyìí o wọ́n láti àná ọjọ́ àbámẹ́ta sátidé tán ti ń ṣe ìpàdé yẹn lọ́wọ́lọ́wọ́ ní òpin ìpàdé ọ̀hún làwọn ò mú kà àwọn ò sì fún ẹ̀yin tí ẹ jẹ́ ẹgbẹ́ òǹtajà epo bẹntiró tẹ́ ẹ sọ epo di ọ̀wọ́n gógó máa ráàlú lọ́wọ́ kọjá wákàtí mẹ́rìnlélógún lẹ́yìn ẹ̀ tí ohun gbogbo ọ̀bá padà bọ̀ sípò àwọn jọ mú nǹkan lẹ̀ ni wọ́n bẹ ní ojú ìwé èyí tí ṣe Sunday Vanguard tòní lójú ìwé karùn-ún rẹ̀. gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló kà ń kó ròyìn yẹn nínú ìwé ìròyìn Sunday Punch lójú ìwé kẹjọ wọ́n fi òtẹ́ lé wọn pé ẹgbẹ́ tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ lẹ́ka epo rọ̀bì àti afẹ́fẹ́ ìdáná gáàsì àná ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ni wọ́n kéde ọ̀rọ̀ tí wọ́n ní àwọn ti pa láṣẹ o fún gbogbo àwọn òṣìṣẹ́ àwọn láti ṣiṣẹ́ tọ́ àwọn tí wọ́n ní í ṣe pẹ̀lú alágbàtà epo rọ̀bì tí wọ́n ń kó epo pamọ́ tí wọ́n ń ti epo mọ́lé wọ́n ní gbogbo wọn pátápátá òun náà ni kí wọ́n ṣe àwárí wọn o kí wọ́n sì rí dájú pé wọ́n wá ọ̀nà láti fi òfin dè wọ́n òun kí wọ́n fìyà jẹ wọ́n o ní ìbámu pẹ̀lú bí òfin bó ti ṣe là á kalẹ̀ ẹ̀já fìyàn lẹ̀ lórí ọ̀rọ̀ epo rọ̀bì lórí ìròyìn míì eléyìí tó ní ṣe pẹ̀lú ti ètò òṣèlú lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ̀jẹ̀ àtọ̀ ṣàṣàkà kọjá lọ sójú ìwé kẹta nínú ìwé ìròyìn Sunday Punch èyí tó jáde fún tàárọ̀ yìí níbi tí wọ́n gbé ń jábọ̀ rẹ̀ tí wọ́n ní àìtètè bu ọwọ́ lu àtúnṣe àbá òfin ètò ìdìbò nílẹ̀ wa nàìjíríà Electoral Act wọ́n ní náà lọ́mọ̀ fa tí àjọ olómìnira tó ṣe kò kárí ètò ìdìbò nílẹ̀ wa nàìjíríà tí wọn ò fi ní ọ̀nà àbáyọ míì tayọ kí wọn ó sún ètò ìdìbò gbogbogbò ti ọdún 2023 wọ́n ní àwọn ọjọ́ tí wọ́n ti kọ́kọ́ kéde wípé yóò wáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni ó ti sún sí ọwọ́ iwájú lásìkò yìí o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní àjọ olómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà àjọ INEC àná ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ni wọ́n kéde àtẹ ohun ìlànà tuntun fún ti ètò ìdìbò gbogbogbò tọdún 2023 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbé jáde nínú àtẹ bí ètò ìdìbò ọdún 2023 yóò ṣe lọ nílùú Àbújá eléyìí ti ṣe olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní ibẹ̀ náà ni wọ́n ti fò tẹ́lẹ̀ wípé ètò ìdìbò ààrẹ àti ètò ìdìbò láti yan àwọn ọmọ iléègbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà tó fi mọ́ àwọn ọmọ iléègbìmọ̀ aṣòfin àgbà wọ́n lò náà ní yọmọ wáyé o bó bá ti ń di ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù keje ọdún 2023 dípò ọjọ́ kejìdínlógún nínú oṣù keje ọdún 2023 tí wọ́n ti kọ́kọ́ kéde rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní ní báyìí ètò ìdìbò ti gómìnà àti àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ wọ́n lò náà ní ọmọ wáyé o bó bá ti ń di ọjọ́ kọkànlá nínú oṣù kẹta ọdún 2023 eléyìí tí yóò ṣe déédéé ọjọ́ mẹ́rìnlá gbáko tí ètò ìdìbò ààrẹ àti ti àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àpapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tó bá wáyé o wọ́n ní ẹni tí ṣe alága fún àjọ lómìnira tó ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀jọ̀gbọ́n mahmood yakubu lọ́la ọ̀rọ̀ mọ́lẹ̀ wá kéke o níbi ìpàdé oníròyìn eléyìí tó wáyé nílùú àbújá ó sì fìdí rẹ̀ múlẹ̀ ó ní sísun eléyìí tí àwọn sún ọjọ́ tí àwọn ètò ìdìbò ọ̀hún ti yọ wáyé òun náà ló ní ṣe o pẹ̀lú ti àtúnṣe àbá òfin ìdìbò eléyìí tó jẹ́ bíbu ọwọ́ lù láti pàṣẹ ẹni tí ṣe olórí orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní báwọn ti ṣe gbé ìgbésẹ̀ yẹn òun ló wà ní ìbámu pẹ̀lú bí òfin bó ti ṣe làkalẹ̀ wípé ó kéré tán ọjọ́ eléyìí ti ṣe ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún three hundred and sixty days òun náà ni ọgbọ́dọ̀ wà ńlẹ̀ o kó tó di wípé wọn ó kéde àtẹ ọjọ́ tí àwọn ètò ìdìbò gbogbo tí yóò mọ̀ wáyé wọ́n ní àjọ INEC ni wọ́n gbé ìgbésẹ̀ ohun ìpinnu náà lẹ́yìn wákàtí mẹ́rin ó lé ní ogún tí ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè wa Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari tí wọ́n bu ọwọ́ lu àtúnṣe àbá òfin ètò ìdìbò fún ti ọdún 2022 kó di òfin pọ́nbélé wọ́n ní àrí orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọ́n bu ọwọ́ lu òfin ọ̀hún o lẹ́yìn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n gbáko eléyìí tí wọ́n ti tẹ́wọ́ gba àbá òfin yìí níwájú àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ pé wọ́n tún padà ṣiṣẹ́ lórí rẹ̀ wọ́n ní ní báyìí o àjọ olómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n ti wá fòté lé wọ́n ní ìpolongo fún ti ètò ìdìbò gbogbogbò ọdún 2023 òun náà ni yọmọ gbéra sọ bó bá ti ń di ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án ọdún 2022 tá a wà yìí ọjọ́rú Wednesday lọ́bọ̀ sí i wọ́n ní òfin sì ti wá fààyè lẹ̀ fún àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ òṣèlú wọ́n ní ètò ìdìbò abẹ́nú wọn àti gbogbo awuyewuye tó bá súyọ lẹ́yìn ètò ìdìbò abẹ́nú náà wọ́n ní gbogbo rẹ̀ òun náà ni wọ́n gbọ́dọ̀ wá ìyanjú sí o láàrin ọjọ́ kẹrin nínú oṣù kẹrin ọdún 2022 sí ọjọ́ kẹta nínú oṣù kẹfà ọdún 2022 ta wà bákan náà àjọ olómìnira tí ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n sọ àsọyàn rẹ̀ wọ́n ní àwọn nígbàgbọ́ ohun ìrètí wípé ní àwọn agbègbè tí ń lọ bí ẹgbẹ̀rún mẹ́rin ó dín ní ọgọ́sàn one hundred and seventy six thousand yíká orílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n láwọn olórí ọ̀fẹ́ láti lè fi àbájáde ìsìdìbò sọ́wọ́ o lórí ẹ̀rọ ayélujára tàbọ̀ sí íńtánẹ́ẹ̀tì ìròyìn ẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ Bingham mọ mẹ́nuba bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ẹ̀tọ́ tààràtà kọjá lọ sójú ìwé kẹta nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní. tó bá jẹ́ tí ìròyìn tó ní í ṣe pẹ̀lú agbo òṣèlú ni orí. ọrùn. ìròyìn ṣe pẹlẹmọ sínú ìwé ìròyìn méjèèjì àbí ìpè mẹ́rẹ̀ẹ̀rin tá a kó wá ságbo. bó ti rí nìyẹn. ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune gẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣàlẹ̀ ìwé ìròyìn yìí ìmọ̀mọ́ ni àwọn àjọ elétò òdìbò nílẹ̀ wa nàìjíríà wọ́n mọ̀ gbé ìkìlọ̀ sọ́wọ́ ní ní ti ìpalẹ̀mọ́ ètò òdìbò tí ń bọ̀ lọ́dún 2023 wọ́n ń gbé ìkìlọ̀ sọ́wọ́ sí ẹni tí í ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC aṣíwájú Tinubu àti ẹni yóò ti fìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀ wa Nàìjíríà náà Alhaji Atiku Abubakar tó ń ti àwọn míì àti àwọn míì àti àwọn míì bí ìkìlọ̀ ọ̀hún ṣe lọ rèé o nígbàtí ẹni tí í ṣe alága àjọ elétò òdìbò nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n mahmood yakubu ẹni ó gbé aago òkìlọ̀ ọ̀hún tó gbé e, tí sì ń lù ú kangókangó wípé etí àwọn ti kún ọ bẹ́ẹ̀ ni àwọn ti ń rí i gbọ́ káàkiri lẹ́nu àwọn èèyàn àti mọ́ ríkà nínú ìwé ìwé ìròyìn tọ́jà ti ojoojúmọ́ lẹ̀ wa àwọn sì ń wò ó lórí ẹ̀rọ móhùnmáwòrán kódà ó ti lù gbòòrò ayé káàkiri lórí ìkànnì ayélujára wípé ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa gbé ìgbésẹ̀ ètò ìpolongo òdìbò láì bá a ṣe wípé àjọ elétò òdìbò ti sọ wípé ọyá ká ẹ ṣínà bolẹ̀ torí ìdí èyí àwọn wá ń ṣe ìkìlọ̀ o wípé ẹ̀yìn tí ó dàbí ìgbà wípé ètò ìpolongo òdìbò oníkánmọ́nkóbó tí ò tí ì àkókò tájọ elétò òdìbò fọwọ́ sí i dàbí ìgbà pé ẹ̀yìn tí awo rẹ̀ fẹ́ yamọ́ lọ́wọ́ ó ní ẹ̀yìn tí ẹ gbọ́ kọ lérí tẹ́sí jẹ́ ọ̀jìnì àgbà ọ̀jẹ̀ nínú ètò òṣèlú tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n yí pé ó ti lùgbòrò kan o fún ẹni tí í ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ yìí ìyún aṣíwájú Tinubu lẹ́yìn tó jẹ́ pé àwọn ìgbìmọ̀ ètò olùpolongo rẹ̀ wọ́n ti ń yíde gbogbo ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ káàkiri tó sì jẹ́ wípé ó ti fẹ́ máa dá àrùgùdù sílẹ̀ ní abẹ́ aṣọ pé ṣáájú elétò ìdìbò sọ ti wá yẹ kí wọ́n ṣe bá ní ṣé wọn àwọn ní ẹ fún Tinubu láṣẹ láti máa polongo ètò ìdìbò káàkiri tó sì jẹ́ pé ọwọ́ àwọn rèé lókè yìí funfun lẹ́nẹ́ láláì lo gílọ́ọ̀fù ọ̀sọ́wọ́ àwọn nídìí àbòsí kankan ìjọ́ngẹ́lédè ìjọ́ngẹ́lédè wọ́n pé yẹn bẹ́ẹ̀ àwò gédéǹgbé wọ́n ní kì í ṣe Tinubu nìkan o torí kọ́ mọ̀dàbí gbà wípé bóyá àwọn fẹ́ẹ́ fi síbì kan wọ́n ní ní ti ẹni tí ó ti gbà kárí náà jẹ́ igbákejì ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà Alhaji Atiku Abubakar wọ́n létí àwọn ti kún náà wípé ó ti bẹ̀rẹ̀ ètò ìpolongo onírẹ̀rẹ̀ mú tó náà ti ń yíde ìpínlẹ̀ dé ìpínlẹ̀ abúlé dé abúlé ìletò dé ìletò káàkiri wọ́n ní ṣé àjọ elétò òdìbò ṣé máa ṣèjọ sọnù ẹ̀yin méjèèjì wọ́n pe kì í sì wá àṣẹ Tinubu nìkan o àti Àtíkù Abubakar nìkan o wọ́n ní àwọn míì àwọn míì àwọn míì náà lábẹ́ àsíá àwọn ẹgbẹ́ òṣèlú tó kù wọ́n ní èyí ni ọ̀wà jẹ́ káwọn sọ̀rọ̀ sókè wípé torí pé mọ̀fọ́kọ mi sọ̀nà ọjọ́ kan là o wípé bí nǹkan bá ṣe tán ìlànà àti ìgbésẹ̀ tí ọba bá mu ó ní kẹ́ ẹ jẹ́ kí àwọn ó gbé o torí pé bí ẹyẹ bá ṣe fò báyìí ilẹ̀ yẹn sọ̀kò rẹ̀ téèyàn bá sọ̀kò ní sọkúsọ ó ṣeé ṣe kọlọ̀ rèé bantí ọ̀yọ́ bá kó sì bantí ọ̀yọ́ bàjẹ́ kọ́ bàá jẹ́ ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu wọ́n wí pé ọ̀rọ̀ ètò òdìbò gbogbogbò tí ń bọ̀ lọ́dún 2023 àwọn gangan ti dá mi rẹ̀ kaná lọ́nà tí òfin ní jẹ́ pé kómi rẹ̀ ó ti rí tí nǹkan kò sì fi ní ní akùdé nígbà tí ìgbésẹ̀ kọ̀ọ̀kan bá ń tó àkókò ni làwọn mọ polongo ẹ̀ fún àwọn tí ọ̀rọ̀ bá kàn wípé ẹni tọ́rọ̀ bá sì kàn gbèdéke tí àwọn bá fún wọn làwọn fẹ́ kí wọ́n mọ tẹ̀lé wọ́n pé à ń bẹ̀rẹ̀ ètò ìpolongo òdìbò láì tí ì di àkókò tí àjọ elétò òdìbò bá pariwo rẹ̀ pé ká ẹ ṣe yóò da arúgúdù arukutu yóò dá sílẹ̀ yóò sì dá fọ́kutu mọ́ṣẹ́ yóò dálẹ̀ o yóò sì so àwọn ló kọ pé àwọn làwọn ń gọ tàbí gbèlẹ́yìn ẹnìkan tàbí àwọn làwọn fún àwọn kan lọ́wọ́ wọ́n ní ní báyìí nísìnyí wọ́n ní wàhálà ti ń bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Kogi lórí wípé ẹ dákun ṣé wọ́n sọ pé a ti ṣetán láti dìbò ni àbí ṣé a sọ pé a fẹ́ dìbò fún igun abala ha ni àbí ṣé a sọ pé a fẹ́ dìbò fún ẹ̀hẹ́n kò lè má rí bẹ́ẹ̀ àjọ elétò ìdìbò ni wọ́n ní etí àwọn ti kún o lánàá lólùlùlẹ̀ wa nílùú Àbújá ní nǹkan bíi aago mọ́kànlá àbọ̀ láàárọ̀ ó ní ẹni tí í ṣe alága fún àjọ elétò ìdìbò ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu ó wá pe gbogbo àwọn òṣìṣẹ́ rẹ̀ ó pe ẹ̀ wá ń bí o ẹnikẹ́ni tí ń bá bá a pa ní ọwọ́ rẹ̀ nínú yín wípé ńlọ́yà ọ́ ti wá di pọ́ńtàn yóò kẹran àsámẹ́ egun ni o ẹ má fún ẹnìkankan lọ́wọ́ ẹ má gbàbẹ̀ tẹ́lẹ̀ ẹ má bu ẹnìkankan láyà wípé kọ́mọ jónìṣó ẹ̀ ń wẹ̀yìn rẹ̀ wà lẹ́yìn rẹ̀ bíi ké pọ́ńtàn bá wẹ̀yìn rẹ̀ ẹ̀yìn rẹ̀ yóò fẹ́ o torí wípé bí n bẹ́ẹ̀ ká ọwọ́ ẹ̀yìn àjọ elétò òdìbò kankan mọ́ bíi àbòsí tí n bẹ́ẹ̀ tú àpamọ́wọ́ yín wò tí mo bá ọ̀pálámbá tó ń ti àkúfọ́ nínú ẹ̀ lórí ìpalẹ̀mọ́ ètò òdìbò ọdún twenty onítọ̀hún yóò rò jẹ ni o ńlọnu lóyún orí iṣẹ́ rẹ̀ tí a yàn án mọ̀ nígbà tí ó wá ń bá ẹni tí ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC sọ̀rọ̀ gangan ní ìlànà ti tààràtààrà ó pè bàbá àgbàlagbà níyì ẹni àmọ̀ èrú mọ́ ẹ̀yin gangan fúnra lára yín ẹ rárá tiẹ̀ kú tẹ̀m̀pà náà ẹ káàmù náà ṣé ní ti ètò ìpolongo òdìbò ńgbà wọn bá tàkókò iná ni èyàn ó ṣe é ẹ wulẹ̀ ṣe náà ni ṣùgbọ́n ẹ mọ̀jẹ̀ ọjẹ́ àsìkò tájọ elétò ìdìbò tí ì lọ́wọ́ sí wọ́n lọ́sùn tó ń dá Àtíkù Àbákà náà pè ní orí aago ìfóònù rẹ̀ ní àkókò tí ń pe ìpàdé ńlá náà ipe àlẹ́jà Àtíkù Àbákà ipe tọ̀wọ̀tọ̀wọ̀ ni o ẹ mọ̀ ti gbé ìgbésẹ̀ kankan o tí àjọ elétò ìdìbò lọ́wọ́ sí o torí pé yóò lè wú pọ̀ ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune ni mo ti jẹ́ iṣẹ́ yẹn. ajá balẹ̀ ìròyìn tẹ̀ síwájú ìkànnì fresh lẹ́tí ń gbọ́ wa one zero five dot nine òun gangan lójú pọ̀nà rẹ̀ ilé orin challenge ńbàdàn ibẹ̀ la gún wá síbi ọlọ́ba ibẹ̀ la ti ń kà ó tẹ́yìn náà ti ń láǹfààní láti fetí kọ ní ketekete káàkiri àgbáyé lójú ìwé kẹrin ibẹ̀ lèmi náà ti mú àwọn ìròyìn kan kà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe pàtẹ rẹ̀ sínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tàárọ̀ yìí wọ́n ní níbi àtúndí ètò ìdìbò eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Imo ẹgbẹ́ òṣèlú PDP àtẹgbẹ́ òṣèlú APC wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní ta ohun síra wọn o kódà wọ́n ní wọ́n fi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní níṣe ni wọ́n ń ra ìbò tí wọ́n sì ń kó àwọn aṣojú tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP ní pàpamọ́ra gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àwọn náà ni wọ́n ti fi ẹ̀sùn kan ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n ní níṣe òun náà ni wọ́n máa ń ra ìbò ta ìbò lásìkò àtúndí ètò ìdìbò tí ọmọlẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ láti ṣojú ẹkùn ìdìbò ngo ọ̀pálá ní ìpínlẹ̀ Imo eléyìí tó wáyé lánàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n tún fi ẹ̀sùn kẹgbẹ́ òṣèlú APC ọ̀hún tó jẹ́ pé àwọn gangan ni wọ́n tún kọ yìí ìṣàkóso ti ìjọba ní ìpínlẹ̀ Imo wọ́n ní níṣe òun náà ni wọ́n máa ń kó àwọn èèyàn wọn ní papámọ́ra kódà wọ́n fẹ̀sùn kàn wọ́n ní àwọn aṣojú kan tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n tún jí gbé láwọn àgọ́ ìdìbò kan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe ní àlàyé wọ́n ní títí aago méjì ọ̀sán àná ẹni tí í ṣe olùdíje ti ẹgbẹ́ òṣèlú PDP lẹ́kùn ìdìbò Ngo Okpala tilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ Imo ìyún ọ̀gbẹ́ni Jeff Nwanchukwu wọ́n ní kò ti lórí ọ̀fẹ́ láti di ìbò tiẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní aṣojú fún ẹgbẹ́ òṣèlú PDP òun ló fò tẹ́lẹ̀ wípé nínú ilé Jeff Nwanchukwu níṣe òun náà ni àwọn òṣìṣẹ́ aláàbò ni wọ́n mọ̀ lọ rèé dòṣùrù bọ́bẹ̀ wọ́n ní kódà wọ́n gbé àwọn ọkọ̀ eléyìí tó ti ìjagun wọ́n lọ rèé fi dì mọ́lé kọ́mọ̀bà lórí ọ̀fẹ́ láti dìbò wọ́n ní Nwanchukwu òun náà ló tún wá fìdí rẹ̀ múlẹ̀ o oníjẹjẹ́ mọ̀ wípé lára wọn tí wọ́n jẹ́ aṣojú fẹ́gbẹ́ òṣèlú PDP lágbègbè tí wọ́n pè ní Umuneke Ngọ̀ wọ́n lòun náà ni wọ́n mọ̀ ti jí gbé lọ sí ibikíbi tẹ́nìkan ni ọmọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọn ní ẹni tí í ṣe olùdarí àgbà yẹn yàn fún ikọ̀ ìpolongo ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Imo ìyún ọ̀gbẹ́lẹ̀ Collins Opurozo wọ́n lòun náà sọ̀rọ̀ ó sì fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ wo ìbò kọ́ ni àwọn dì o ní ìpínlẹ̀ Imo ó nítorí wípé ètò ìdìbò ọ̀hún ó kún fún ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ó níṣe òun náà ni wọ́n ń ràbò tàbò tó sì jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní náà ni àwọn bá ń bẹ̀ òpúròsọ ló tún fi ẹ̀sùn kan ìjọba ó ní wọ́n kó àwọn ọmọ ìṣọ́ta wọlé tó sì wáá jẹ́ pé àwọn oníyùn òun náà ni wọ́n ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò láti rí i dájú pé wọn ò fààyè kankan sílẹ̀ fáwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ẹ wá já kúrò lórí yùn lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ètò ìdìbò bákan náà wọ́n ní adíje dupò nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo òun náà lọ́mọ̀ jẹ́ wípé wọ́n lé kúrò ní àgọ́ ìdìbò wọ́n ní ẹ̀sùn tí wọ́n fi kàn án òun náà ni wípé ń ra ìbò lọ́wọ́ àwọn èèyàn o kíbò rẹ̀ kó lè pọ̀ bàbí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní bí ìgbà téèyàn werí orí ìtàgé òun lọ̀rọ̀ jẹ́ lánàá o ní àgọ́ ìdìbò eléyìí ti ṣe gbógi ìṣe kan ń bẹ ní ward three ní àgọ́ ìdìbò kẹrìnlá ìyún unit fourteen lábẹ́ ìjọba ìbílẹ̀ Àkúrẹ́ South ní ìpínlẹ̀ Ondo wọ́n ní níbi tí ètò ìdìbò tó gbé ń wáyé o ìyún àtúndì ètò ìdìbò láti yan ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí yóò ṣojú ẹkùn àríwá àti gúúsù tìlú Àkúrẹ́ nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ẹni tí ń ṣojú ẹgbẹ́ òṣèlú APC tó díje ló kọ wọn ọ̀gbẹ́ni Máyọ̀kún Aládé wọ́n lò náà lọ́mọ̀ jẹ́ pé níṣe ni wọ́n tì í lọ́pọ̀pọ̀ kúrò ní àgọ́ ìdìbò náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní àwọn èèyàn náà ni wọ́n mọ̀ kófìrí arákùnrin ọ̀hún o ọ̀gbẹ́ni Máyọ̀kún Àlàdé láti òkèrè níbi tí ti ń pín owó fún àwọn èèyàn kí wọ́n lè lórí ọ̀fẹ́ láti dìbò fún un wọ́n ní ní kànmọ́nkíá òun náà ni àwọn èèyàn tí wọ́n gán ní rẹ̀ ni wọ́n mọ̀ ti kóra wọn jọ tó sì jẹ́ wípé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ aláàbò àti àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní náà ni wọ́n fi ti arákùnrin ọ̀hún lọ́pọ̀pọ̀n o kúrò ní àgọ́ ìdìbò àmọ́ nígbà tí àwọn oníròyìn tí wọ́n gbìyànjú láti kàn sí ẹni tọ́rọ̀ kàn wọ́n ní níṣe ó náà ní ọ̀sẹ̀ kan lẹ́ o ó ní kò sí nǹkan kan eléyìí tọ́jọ mọ́ àhesọ̀rọ̀ tó ń já rìnrìn káàkiri ọ̀hún ó ní lóòótọ́ àti lódodo ètò ìdìbò tó wáyé lánàá ọ̀hún ó ló kún fún ọ̀pọ̀lọpọ̀ awuyewuye àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan òun náà ni ó wáyé ń bẹ̀ o tó tako ìlànà tí òfin ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà tó là kalẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ìròyìn ẹ̀ ẹ̀tọ́ tààràtà kọjá lọ sójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún taarọ̀ yìí. ọ̀dà kò burúkọ̀ bàjẹ́ tó bá jẹ́ ti ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú òṣèlú ni ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tó bá wá wá sóde tòní ó dúró tán nínú ìwé ìròyìn ti Sunday Tribune DJ Bright tẹ bírèkì kéde rẹ̀ mọ́lẹ̀ náà jẹ́mi ó kíkì mọ́tò tèmi ń bí ní ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune ni mo ti fẹ́ jẹ́ iṣẹ́ ẹni tí iṣẹ́ tó ti fìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún Alhaji Atiku Abubakar bàbá mọ̀ wípé kò sí ní tó lè wọ nínú kí àwọn ọ̀dọ́ kí wọn náà kí wọ́n yọ sí bọ́ńbọ́ láti díje dupò ààrẹ lọ́dún 2023 ó wípé torí pé tí wọ́n bá ti lè bọ́ ọ̀tá báyìí òun ọ̀rọ̀ ayé àjókòó níjókòó ibi gẹrẹjẹ ńlá bá gbà pé kí òun ó sì mọ tọ́ wọn sọ́nà iná lókù ó ní ṣùgbọ́n àwọn ọ̀dọ́ ń bẹ̀rù kí ló dé tí ẹ̀ ń bẹ̀rù o ìníbẹ̀rẹ̀ tó jáde lẹ́nu Àtíkù Abubakar níbi ètò ètò orí afẹ́fẹ́ kan tó wáyé lólùlù lẹ́wà nílùú Àbújá tó ní ṣe pẹ̀lú wípé wọ́n pèsè làwọn ọlọ́gẹ̀ àwọn oníròyìn ní wọ́n ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà sí baba lẹ́nu gògògò wípé kí ni àfojúsùn yín lórí bí àwọn ọ̀dọ́ bí wọ́n bá fẹ́ sọ wípé àwọn náà àwọn náà fẹ́ yọ sí bọ̀ǹbọ̀ lọ́dún twenty twenty three àti pé ìmọ̀ràn wo lẹ́lẹ̀ fún àwọn ọ̀dọ́ wọ́n pè ní bábá báyìí pé hà kí la wà ń wá wọ́n ní akáyìn ọ̀yọ́jọ́ gẹ̀dẹ̀ ó ní kí n hàn án káwọn ọ̀dọ́ kí wọ́n díje dupò gan ńlọtí alọ́rùn torí pé ibi tí àwọn bá dé yìí ibẹ̀ náà ní jẹ́ òun ṣùgbọ́n ẹ̀rù ń ba àwọn ọ̀dọ́ ó yí pé tó ń sì mọ̀ ní wípé kò sí ẹnìkankan tó jẹ́ ògbóǹtagì ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tí kì í ní ìrètí pé kí àwọn ọ̀dọ́ tẹ́wọ́ gba ètò àkóso ó yí pé ṣe rí nígbà àkókò ti bàbá olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹ bọ́ra òwu tí wọ́n jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà gbọmọgbọmọ ni ẹ máa kọrin wípé ẹ̀yin ọ̀dọ́ ẹ mọ̀mọ̀ sùn ẹ̀yin náà ẹ bọ́ ta ẹ yọ sí bọ́ńbọ́ kò sí ìgbàkúgbà táwọn bá ṣèpàdé lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP táwọn èèmọ̀ tó ń fún àwọn ọ̀dọ́ ní ìgboyà wípé ẹ̀yin náà báwọn bá ṣe é débi tọ́lá pẹ̀rẹ̀ táwọn bá lọ tán ẹ̀yin náà ni ó kù ẹ̀yin ni ká ẹ tẹ́wọ́ gba ètò àkóso ẹ gbórí wọlé ní ìgbọ́nu ibi tí agbára yín bá ka mọ́ bó ṣe kánsílọ̀ wọ́ọ̀dù ni bó ṣe alága àjọba àbílẹ̀ ni bó bá ṣe wípé ẹ fẹ́ lọ fún ipò mínísítà ni ẹ fẹ́ lọ fún ipò ọmọlẹ́gbẹ̀mọ asòfin ni ẹ fẹ́ lọ sí ipò gómìnà ni ẹ fẹ́ lọ sí ipò ààrẹ ni ẹ bọ́ ta kò sí kí ẹ bọ́ bẹ̀ kẹ́ ẹ mọ̀ rẹ̀ ni tí yóò rò ṣẹ́ mọ́ yín nídìí ọwọ́ anito fún ti ètò ìdìbò ọdún twenty twenty three o gbogbo ọ̀dọ́ tó bá mọ̀ pò ní nǹkan lọ́kàn láti ṣe lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP wọ́n náwó sókè àwọn ó sì fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wọn ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune ni mo ti jẹ iṣẹ́ yẹn. ajá balẹ̀ ajá balẹ̀ yẹyẹ àgbẹ̀dẹ̀gbẹ̀yọ fresh fm mọ́mí jí o ayẹyẹ èyí gàlágà ju five twenty one event ni àwọn jọ ṣe ni. gbẹdẹgbẹdẹ obìnrin kan ò ṣerú èyí rí o. yèyí agbẹdẹgbẹ yọmọ mi tí o fresh fẹ. dókítà chief mrs olùtayọ fanitì òkèlọlá jp ló sì ní ẹ nìbàdàn. five in one program ni. ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lálàkọ́kọ́. book launch lẹ́lẹ́kejì. launching of foundation lẹ́lẹ́kẹta. inauguration cooperative society lẹ́lẹ́kẹrin. award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ sátidé march five ọdún yìí. light magic hotel and event trade center. ọ̀fọ̀kẹ́lẹ̀ expressway ti bá garaji ìbàdàn la ti ṣe. bẹ̀rẹ̀ la gomẹ wa rọ̀dà lẹ kẹlẹ́lẹ́. àwọn olórin wa lọ́jọ́ yẹn ni fẹ̀mú lancaster. báyé kọ́rẹ́sì. kukọ́lá gíadé sẹ́gbẹ́lẹ́ jésù. àti kórede daniel. ankara taamu àti pass ní fi sàlá ti wọlé. four thousand naira lọ pa mẹ́rin. èèyàn ọgọ́rùn-ún tó bá kọ́kọ́ ra so gbẹ̀bù tó jọjú. aṣọ mọ́ mi jí o. ti wà ní fresh fm mílíọ̀nù challenge ìbàdàn. a tún lè gbé zero eight zero two three three three one six one eight. gbogbo olókòlókò kọ́tọ̀ kulu jákèjàkè ló máa wà nbẹ. dókítà yín ká yé fẹlẹ́ mọ́ ẹ. lọ́lùgbàlejò àgbà. àwọn arẹ kò sí ní tó dàbí ìfẹ́ ṣá. ní design bricks homes and property àwa náà mọ̀ pé fẹ́lá kò òfin. la ṣe ṣàgbékalẹ̀ love fiesta promo lásìkò oṣù ìfẹ́ yìí. kẹ́ ẹ̀ lè bá a jàǹfààní thirty percent discount lórí gbogbo estate wọn tó wà níbàdàn abẹ́òkúta ìjẹ̀bú-òde ṣàgámù òṣogbo èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ̀ sì má gbàgbé pé fifty percent discount ṣì wà lórí àwọn estate wa tó wà nílùú ọ̀yọ́ aláàfin. lásìkò oṣù ìfẹ́ yìí ra ilẹ̀ plọ̀tì méjì ọkọ ọmọ àfẹ́sọ́nà tàbí olólùfẹ́ rẹ kó o sì gba plọ̀tì kan sí sí lọ́fẹ̀ẹ́ bábánbárí ibẹ̀ ní ti àkànṣe àpèjẹ dinner for two fún gbogbo olólùfẹ́ tó bá sanwó ilẹ̀ wọn lẹ́ẹ̀kan ṣoṣo. gbogbo oníbàárà tó bá wọ ọ́fíìsì design bricks lóṣù february yìí ni yóò tún gba special package ẹ̀bù valentine tá a ti ṣe lọ́jọ̀ fún yín. ó yá gbéra márosẹ̀ tètè wàrà lẹ̀ rọrùn tó fini lọ́kàn balẹ̀ kàn sí design bricks láwọn ọ́fíìsì wọn tàbí kó o zero nine zero three nine three seven five one one zero. lọ fiesta twenty twenty two with design bricks ó tún ti sẹ̀ ní design bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o. Olusegun Agagu University of Science and Technology, Okitipupa, Ondo State, formerly Ondo State University of Science and Technology. Admission screening exercise for the 2021 and 2022 academic session is currently ongoing into the School of Agriculture, Food and Natural Resources, School of Engineering and Engineering Technology, and School of Sciences. Candidates who scores 160 in UTME, candidates who choose the university as their first choice and second choice or did not choose at all are advised to do a change of institution to OAU Tech as first choice on JAMB website. Direct entry candidates should also choose OAU Tech as their first choice before registering. Candidates are to log into our website on www.putme.oaustech.edu.ng. For more inquiries, call 0803 864 3492. Announcer Ganiyu Oke Saleo Register. strong. Our leader is 60 ṣé bàbá kú láyé àjẹrán tó kọjá irin àti pẹ́ni tí òkú ló ní gbòòkè ọ̀hún ìdí nìyí tí alága àjọba àbílẹ̀ ọ̀nà àrà honourable sanusi musbau adesina gbogbo ògbìmọ̀ aláṣẹ òṣìṣẹ́ àti gbogbo ọmọ bíbí ìjọba àbílẹ̀ ọ̀nà àrà ṣe ń gbó wọn pẹ́ sókè fún ti àyájọ́ ọjọ́ bíi aṣáájú wa honourable muftai ọlátúndé ògúnrẹ̀mí mnim tó pé ọgọ́ta ọdún lókè pẹ̀ alága ẹgbẹ́ pdp fún gbogbo àárín gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ṣe pé ọgọ́ta ọdún yìí kédùmàrè ó tún dẹ̀mí yín sí kẹ́ ẹ pẹ́ láyé kẹ́ ẹ pọ̀ láàrọ̀ kẹ́ ẹ gbélé ayé ṣe orin rẹpẹtẹ láti wá sàmì àyájọ́ ọjọ́ bíi olórí wa sunday sunday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejì ni pẹ́pẹ́yẹ ó pọn ọmọ tálárẹ̀ ó àgbà ní ìlàjì hotel and sports resort abúlé ọlọ́yọ̀ àkàràǹbàdàn gbogbo wa pátápátá là ń retí ń bẹ̀ níbi àyájọ́ ọjọ́ bíi honourable muftau ọlátúndé ògúnrẹ̀mí ẹ̀yin ni sàgúmọ̀ sasara ọmọ ìjẹyìn ọ̀rọ̀ ọmọ ọ̀làsù ọ̀gbárò òjẹ́ ìpẹ̀tù ọmọ arọ́tíwẹ̀ bí òjò ọmọ parunjẹ́gẹ́dẹ́ happy birthday our leader olùkéde sanusi musbawa adesina alága ló kọ gbogbo ìgbìmọ̀ aláṣẹ ìjọba ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ròyìn. Ah, ó dá wàhálà lẹ́yìn àwọn ọ̀rẹ́ bright agbára rí òní kàńtọ́ eh. fẹ́ ó sì lè darin wá. yà á ṣe tán kálọ̀rì fàbọ̀ lé lórí. a fẹ́ lu ọ̀sẹ̀ kan láàárọ̀. ajá balẹ̀ ìròyìn tẹ̀ síwájú ọjọ́ ti ń rebe àná òòrùn sì ti ń rebe àtiwọ̀ lórí ìròyìn ajá fún tòní o. ẹjẹ́ àmọ́ bá tètè kọ́mọ́ bá ṣe aláìtófáwọ̀ àtẹ̀yìn ẹ̀rí lójú ìwé kẹtàdínlọ́gbọ̀n nínú ìwé ìròyìn Sunday Sun tó jáde fún tòní wọ́n ní àwọn ọ̀dọ́ lápá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ya bòlú Èkó fún ìpolongo Yàyà Bello láti díje dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2023 ìyẹn wá dúró bẹ́ẹ̀ àwò gédéǹgbé lórí ìròyìn eléyìí tó ní ṣe pẹ̀lú ti ètò ẹ̀kọ́ wọ́n ní ẹgbẹ́ tó jẹ́ ti àwọn olùkọ́ lọ́gbà ilé ẹ̀kọ́ gíga fásitì lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n ń wo iṣẹ́ níran wọ́n ní wọ́n ṣèpàdé papọ̀ pẹ̀lú Ngige àtàwọn míì lọ́jọ́ ìṣẹ́gun Tuesday gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní ẹni tí í ṣe mínísítà fọ́rọ̀ òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ nílẹ̀ wa nàìjíríà dókítà Chris Ngige òun náà ni ọ̀rọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ o wípé yọ́mọ ṣèpàdé papọ̀ pẹ̀lú àwọn aṣáájú ẹgbẹ́ tó jẹ́ ti àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì yíká orílẹ̀-èdè wa nàìjíríà tá a mọ̀ sí ASUU àtàwọn míì tí ọ̀rọ̀ gbèrú lórí ti ìyanṣẹ́lódì tẹgbẹ́ asuu tí wọ́n gùn lé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ẹgbẹ́ asuu náà ni wọ́n ti kéde wípé ọ̀sẹ̀ mẹ́rin gbáko òun náà ni àwọn ò fi ṣe ìyanṣẹ́lódì oníkìlọ̀ tó sì wá jẹ́ wípé ọ̀sẹ̀ mẹ́rin ọ̀hún òun náà ni yóò wọ ọ̀sẹ̀ kẹta tó di ọ̀la tí ṣe ọjọ́ ajé Monday wọ́n ní ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Charles Akpan wọ́n lọ bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Àbújá lánàá tí ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ó sì fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ àti lódodo òun náà ni mínísítà ni wọ́n sì pàdé papọ̀ pẹ̀lú ẹgbẹ́ ASUU bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ìwé ìròyìn Punch ni wọ́n ti jábọ̀ rẹ̀ wípé ẹgbẹ́ ASUU àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti jọ bẹ̀rẹ̀ ìdúnadúrà lọ́lọ́kanjọ̀kan o lójú náà ti rí i dájú pé ìyanṣẹ́lódì eléyìí tí ẹgbẹ́ náà tí wọ́n gùn lé ó ní wọ́n padà ṣẹ́wélé lórí ẹgbẹ́ asuu níbi ìpàdé ìgbìmọ̀ aláṣẹ àpapọ̀ eléyìí tí í ṣe ti ẹgbẹ́ náà tó wáyé ní ọjọ́ kẹrìnlá nínú oṣù keje ọdún eléyìí tá a wà yìí wọ́n ní ibẹ̀ náà ni wọ́n ti kéde ìyanṣẹ́lódì oníkìlọ̀ fún odidi ọ̀sẹ̀ mẹ́rin gbáko wọ́n sì pé ìyanṣẹ́lódì rè wọ́n ní bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà bí wọ́n bá fi kùnà láti dáhùn sí àwọn ìbéèrè àwọn nínú eléyìí tí wọ́n ti béèrè fún kí wọ́n san owó àjẹmọ́nú wọn kí wọ́n yọ̀ǹda owó fún ìràpadà àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì yíká orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní kí wọ́n ṣe àfikún owó oṣù àwọn pẹ̀lú ìlànà eléyìí tó ní í ṣe pẹ̀lú ti àwọn olùkọ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ wọ́n tún ní kí ìjọba kí wọ́n máa ṣe àmúlò sísan owó oṣù àwọn pẹ̀lú ìlànà kan eléyìí tí wọ́n ń pè ní utas wọ́n ní gbogbo àwọn nǹkan táwọn ń béèrè fún rẹ̀ o àtàwọn nǹkan míì wọ́n ní bí ìjọba bá ti wá kọ̀ tí wọn ò bá ti ṣe àmúṣe rẹ̀ láàrin ọ̀sẹ̀ mẹ́rin táwọn bá fi gùn lé ìyanṣẹ́lódì oníkìlọ̀ yìí wọ́n láwọn ó yí padà tí ó sì di ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀nràgàdàn ẹ̀wájá fìyàn lẹ̀ àwọ̀ gédéńgbé nílànà pápápá ẹja sáré kọjá lọ sílùú Abẹ́òkúta tí ṣe olúlu ìpínlẹ̀ Ògùn wọ́n pé Àtíkù ṣàbẹ̀wò ẹlẹ́mbẹ̀hùn sọ́dọ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ o wọ́n ní bàbá sì fọwọ́ gbáyà pé tíkẹ́ẹ̀tì tẹgbẹ́ òṣèlú PDP àwọn làwọn gbà láti ṣojú ẹgbẹ́ òṣèlú náà díje fún ipò orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2023 ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà àtíkù abubakar wọn ló ti ṣàlàyé pé ní kọ̀pẹ́kọ̀pẹ́ òun lẹ́gbẹ́ òṣèlú pdp ni wọ́n kéde òun o gẹ́gẹ́ bí ẹni náà tí yóò gbé àsì àwọn dání jígbó fún ipò ààrẹ lọ́dún 2023 wọ́n ní àtíkù lọ́la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kéke lánàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé lẹ́yìn ìpàdé alátìlẹ̀kùn mọ́ríṣe kan èyí tó ṣe pẹ̀lú olórí orílẹ̀-èdè nàìjíríà nígbà kan rí olóyè olúṣẹ́gun ọbásanjọ́ nínú ilé bàbá tí ń bẹ nílùú abẹ́òkúta olúlu ìpínlẹ̀ ògùn àjọ akóròyìnjọ orílẹ̀-èdè wa nàìjíríà news agency of nigeria wọ́n jábọ̀ ròyìn wọ́n ní àtìkù òun náà ní igbákejì olóyè olúṣẹ́gun ọbásanjọ́ láàrin ọdún 1999 sọdún 2007 wọ́n lòun náà ló sì gba tíkẹ́ẹ̀tì díje du ipò àrí orílẹ̀-èdè nàìjíríà nínú ẹgbẹ́ òṣèlú pdp lọ́dún 2019 wọ́n ní àtìkù yìí nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé kan eléyìí ti ń lọ bíi wákàtí kan tó ṣe pẹ̀lú olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ó ní àbẹ́ẹ̀rí nǹkan òun tó wáá ṣe àbẹ̀wò sílùú abẹ́òkúta lọ́dọ̀ olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ni o bóun ti máa ń ṣàbẹ̀wò ọ̀hún lóòrèkóòrè sọ́dọ̀ ẹni tí í ṣe ọ̀gá òun wọn ló sì fọwọ́ gbáyà ó lóun máa mọ̀ dájú o wípé lọ́dún 2023 òun náà lòun ó ṣojú ẹgbẹ́ òṣèlú PDP láti díje du ipò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní àtìkú béèrè ó ní abẹ́rí pọ́ńkùnà rí ni nínú gbígba tíkẹ́ẹ̀tì ó ní òun ò kùnà rí ó ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ tíkẹ́ẹ̀tì ilé òun ó sì tún tẹ́wọ́ gbà á wọ́n nígbà tí wọ́n wá takòtó béèrè kan sí wípé kí ni àwọn náà rí o sí kí ọ̀dọ́ kó ṣe ìjọba gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní Àtíkù pé kò sí ní tó burú bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ọ̀dọ́ kọ́ yọ sí bọ̀m̀bọ̀ kí wọ́n wá bá wọn tẹ̀ sí wọ́n nítorí pé ìdíje òun náà ní ètò ìdìbò bá a bá sì rí ọ̀dọ́ tó bá tó gbangba sùn lọ́yẹ bọ́ bá jáde kọ́ wá bá wọn ta kàngbọ̀n kò sí tó burú ń bẹ̀ ojú ìwé keje lẹ́ti ṣẹ̀rí ròyìn ẹ̀ nínú ìwé ìròyìn Sunday Punch èyí tó jáde fún tòní. ọ̀dà bí òṣè òjì á mọ̀ wá rọra palẹ̀ ẹrù wa mọ́ ńlẹ̀ nítorí pé ìròyìn ètò míì ọ̀ ń bọ̀ wá gorí àtẹ̀ ètò agbami òṣèlú pẹ̀lú Abọ́ládé ọmọ Sàlámì bàbá èèyàn kan láti gbà láàyè. ìròyìn ti ẹ̀ pọ̀ ṣùgbọ́n àsìkò ní ọgbà wá láàyè mọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti kéde pé àwọn ẹnubodè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè Poland ní káwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà kí wọ́n mọ̀ tọ̀lọ́ o ìyún àwọn tí wọ́n ń sà sálà kúrò láti orílẹ̀-èdè Ukraine látàrí làásìgbò eléyìí tó bẹ́lẹ̀ láàrin orílẹ̀-èdè Russia àti orílẹ̀-èdè Ukraine kódà wọ́n ní láti ilẹ̀ wa nàìjíríà ń bíi wọ́n ní kò dín ní àwọn túwìtì ìyún iṣẹ́ orí ẹ̀rọ ayélujára lágbọ́tì kan ní abẹ́yẹfò tá a mọ̀ sí Twitter ti ń lọ bíi mílíọ̀nù méjì àtààbọ̀ eléyìí táwọn ọmọ orílẹ̀-èdè tí wọ́n fi ń pe ìjọba àpapọ̀ sí àkíyèsí wípé ẹ lọ rèé kó àwọn ọmọ Nàìjíríà kúrò lórílẹ̀-èdè Ukraine gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló ká ń kó ròyìn yẹn bó bá jẹ́ ìwé ìròyìn Sunday Punch ni ẹ lórí ọ̀fẹ́ láti rí kà bó sì jẹ́ ìwé ìròyìn Sunday Sun náà ni ẹ gba balance rẹ̀ ń ọjọ́ ti wá lọ hmm. káwa náà káwa máa lọ wọ́n ní Sowore ti sọ̀rọ̀ ó ní bí ìjọba bí wọ́n bá kọ̀ tí wọn ò bá ṣe tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń fẹ́ àti bí ẹ̀mí òun bọ́ bá bọ́ ó ní kódà kí wọ́n gba ẹ̀mí Sunday Igboho àti Nnamdi Kanu ó ní kò lè pé káwọn èèyàn kí wọ́n jáwọ́ o níbi àràn kan fún ètò ìṣèjọba eléyìí tó mọyán lórí lórílẹ̀‐èdè Nàìjíríà ìwé ìròyìn Sunday Punch ló jábọ̀ ọ̀yùn bó wa ní báyìí ká máa lọ ẹ ṣe á gbé gbogbo bọ́dì wa àtòrí àtọrùn ká máa lọ fún ti àárọ̀ yìí bá a bá ti dìde ilé olúwa là ń lọ